tó ẹ̀yin olólùfẹ́ mi nílé mo mọ̀ wípé ẹ̀ ń gbádùn abala tí a fi ń hàn yín tí a sì sí ń yànnàná ẹ̀ fún wa yìí bákan náà la tún fẹ́ fi wákàtí yìí lọ sí ọ̀dọ̀ ọ̀gá Tomia Junior School àdẹ̀rí wípé àwọn náà ṣe jẹ́ takuntakun wọ́n rí i dájú wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọn ni wọ́n kọ́wọ́ ti literacy day yìí lẹ́yìn ní literacy day yìí níbẹ̀ ni wọ́n ti jẹ́ kí a mọ̀ wípé ìwọ tí ò bá mọ̀ ọkàn tí o sì mọ̀ ọ́ kà á ṣòro fún ẹ láti dángájíá nínú okòkòwò tí o bá ń ṣe ìbàjẹ́ télọ̀ ni ẹ́ wọ́n ní rí i dájú wípé ó mọ̀ ọ́ kọ ó mọ̀ ọ́ kà o wọ́n ní ìbàjẹ́ kápẹ́ńtà ni ẹ́ rí i dájú wípé ó mọ̀ ọ́ kọ ó mọ̀ ọ́ kà wọ́n ní tó bá sì jẹ́ wípé rẹ́lẹ́rẹ́lẹ́ náà ni ẹ́ bricklayer wọ́n ní rí i dájú wípé ó mọ̀ ọ́ kọ ó mọ̀ ọ́ kà àwọn ìyá tó ń tata ní bus stop yẹn gan pàápàá ẹni wípé tó bá mú <laughs> okùn owó wọn sísàlẹ̀ ìbàdí wọn wọ́n mọ iye tí owó jẹ́ nítorí pé àwọn náà mọ rírì ètò ẹ̀kọ́ bákan náà ìdí nìyẹn tí a fi wá fẹ́ fi hàn wá wípé ó ṣe kókó ó ṣe pàtàkì láti káràmásìkì ètò ẹ̀kọ́ láwùjọ wa kó lè dára fún wa ní ọjọ́ iwájú ni ìdí nìyẹn tí a fẹ́ fi abala kan hàn wá nípa literacy day èyí tí wọ́n ṣe ní àìpẹ́ yìí a kàn fẹ́ fi hàn wá ní ráńpẹ́ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn à ń bọ̀. ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án jẹ́ ọjọ́ ìyàsọ́tọ̀ pàtàkì fún mọ̀ọ́kọ mọ̀ọ́kà lágbàáyé tí àwọn olóyìnbó ń pè ní world literacy day láti ọ̀dọ̀ àjọ unesco ní ọdún 1966 èyí wáyé láti tan ìmọ́lẹ̀ sí pàtàkì mímọ̀ọ́kọ àti mímọ̀ọ́kà léyìí tó wà fún ènìyàn gbogbo àti àwọn agbègbè léyìí tó sì ṣe ìtẹ́wọ́gbà ní ọ̀pọ̀ orílẹ̀-èdè lágbàáyé. Orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú kó rẹ́yìn nínú kíka ọjọ́ náà kún pàtàkì látàrí àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti máa ń là kalẹ̀ lọ́dọọdún ní àwọn ilé ẹ̀kọ́ káàkiri kí àwọn akẹ́kọ̀ọ́ lè mọ pàtàkì ọjọ́ ìyàsọ́tọ̀ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà lágbàáyé. Nínú ìrìnkèrindò tẹlifíṣàn Orísun pàápàá ètò ojúmọ́ ire ètò ẹ̀kọ́ ṣe àbẹ̀wò sí ọ̀kan nínú àwọn ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama láti mọ bí ètò ọ̀hún ṣe lọ sí, ní èyí tí ilé-ẹ̀kọ́ girama Tomia ní Alágbàdo Èkó jẹ́ ọ̀kan nínú rẹ̀, níbi tí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti sọ pàtàkì ètò mọ̀ọ́kọ-mọ̀ọ́kà pé bí ènìyàn bá tilẹ̀ níṣẹ́ lọ́wọ́, ó gbọ́dọ̀ mọ̀ọ́kọ kó sì mọ̀ọ́kà láti lè bá oníbàárà rẹ̀ sọ̀rọ̀ àti dókòwò papọ̀. Ẹ̀wẹ̀, atọ́kùn ètò Ojúmọ́ ètò ẹ̀kọ́ ẹni tí ó tún jẹ́ òṣìṣẹ́ ìjọba pàtàkì ní ẹ̀ka ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó dókítà Fèyíkẹ́mi Ọ̀yálékè pẹ̀lú bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ní èdè Gẹ̀ẹ́sì wípé kò sí ohun tí ènìyàn lè dà láìsí wípé ó mọ̀ ọ́ kọ ó sì mọ̀ ọ́ kà kó lè bá àwọn ẹgbẹ́ rẹ̀ dọ́gba. ètò àti ìdí tí a fi gbé ètò yìí kalẹ̀ ni pé ó ṣe pàtàkì fún àwa ènìyàn láti mọ̀ ọ́ láti mọ̀ ọ́ lábẹ́ àkóso iṣẹ́ yòówù ká yàn láàyò láti ṣe nílé ayé ó yẹ ká lè mọ̀ ọ́ kọ ó yẹ ká lè mọ̀ ọ́ kà ìdí tá a sì ṣe gbé kalẹ̀ ni pé ká tètè bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àwọn ọmọ kéékèèké wọ̀nyí tí wọ́n fẹ́ rí i wíbí pé táwọn bá ti kọ́ṣẹ́ táwọn ti pegedé nínú iṣẹ́ wọn kò ní wúlò fún wọn láti lọ sí ilé ìwé mọ́ a wá fi yé wọn nínú ètò tòní wípé kò rí bẹ́ẹ̀ rárá ẹ̀kọ́ ṣe pàtàkì àti pé kékeré lènìyàn ti ń pẹ̀kan rókò àmọ̀ràn mi fún àwọn akẹ́kọ̀ọ́ ni wípé kí wọ́n rí wípé wọ́n tètè dé ilé ẹ̀kọ́ wọn kí wọ́n fetí sílẹ̀ sí ohunkóhun tí olùkọ́ wọn bá ń kọ́ wọn mo sì tún gbà wọ́n níyànjú sí i wípé kí wọ́n má darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tó wà nílùú lóde òní kí wọ́n kọjú mọ́ ẹ̀kọ́ wọn bí wọ́n bá tilẹ̀ fẹ́ kọ́ṣẹ́ kí wọ́n rí wípé wọ́n kọ́kọ́ mú ẹ̀kọ́ wọn lọ́kùnkúndùn ní ìkíníkíní ni a ti ń bá yín sọ̀rọ̀ yìí education district one. èmi ni aya akínọlá bíwá iléèwé tómíà onípele kínní JSS ní alágbàdo gẹ́gẹ́ bí ọ̀kan nínú iléèwé tó wà ní ẹkùn kíndín tá ń pè ní district one ní ìlú Èkó iléèwé tómíà jẹ́ ọ̀kan pàtàkì tó ń káràmásìkì mímọ̀ ọkọ àti mímọ̀ ọkà bó ṣe jẹ́ gbòǹgbò àti tẹ̀síwájú ní ọ̀nàkọ̀nà tó a bá ń ṣe èní ni àyájọ́ ọjọ́ yẹn ìdí náà nìyí tó jẹ́ pé àwa náà àfi káràmásìkì ẹ̀ àmọ̀ràn mi fún wọn ni pé kò sí nǹkan téèyàn lè mọ̀ ọ́n ṣe tí ò bá ti mọ̀ ọ́n kọ mọ̀ ọ́n kà bí ẹni kó sì wọ́n wáyé ni ó ní gbòǹgbò ohunkóhun téèyàn bá fẹ́ ṣe téèyàn bá mọ̀ ọ́n kà tí ò mọ̀ ọ́ kọ wọ́n á máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹrú ẹni bẹ́ẹ̀ níṣu ìgbọ́n tó bá jẹ́ pé o mọ̀ ọ́n kọ o mọ̀ ọ́n kà kò ní sí awo kankan láwo ẹ̀wà ohun tó yẹ kó o ṣèwọ́ náà lè máa ṣe kò sẹ́ni tí ò gbọ́dọ̀ mọ̀ ọ́n kọ mọ̀ ọ́n kà àtàgbà o àtọmọdé o ẹni tí ò bá fẹ́ kọ́ máa fìyà jẹun níbi tẹ́tọ́ ẹ bá wà ó gbọ́dọ̀ mọ̀ ọ́n kọ ó mọ̀ ọ́n kà iṣọmọdé nìkan. Lákòótán, wọ́n gba àwọn òbí àti alágbàtọ́ nímọ̀ràn láti rí dájú wípé wọ́n fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kooro nítorí pé àwọn ni ògo orílẹ̀-èdè lọ́la. Ṣògorẹ̀níkejì fún tẹlifíṣàn Orísun.